èmi ni first wife rẹ̀ mrs mrs kudiratu adéfúnkẹ́ òkúnlẹ̀ rẹ̀ bàbá dáadáa ni o ó nífẹ̀ẹ́ mi o títí tó fi kú ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ àìwálé ńlá sweet thousand ìyáálé wa kú ó wá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi ọmọ bàbá kan àti grandma àjọ wa ṣe pátì yèmí lọ́mọ rẹ̀ so mi ò dẹ̀ rí wípé ọlọ́jọ́ ti súnmọ́ àdè padà sẹ́kọ̀ọ́ ọjọ́ friday friday padà dẹ́kọ̀ọ́ yìí níjọ jimọ̀ mo ní ó yá ká lọ jimọ̀ ní ó rẹ̀ díẹ̀ mo ní kí ló dé kò rẹ̀ so ìdààmú ṣàtúnṣe ìjẹ̀bú ní kúkúrú ṣá láàárọ̀ yìí around five o'clock bàjì mo ní kí ló dé ó lọ́la ah, ní bẹ́ẹ̀dì mi mo ní bẹ́ẹ̀ ni ṣàbẹ̀sí ní ṣàdúrà ṣàdúrà kí ló dé kí ló dé torí ọmọ august fifteen yìí nineteen fifty two ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà bára ṣe fún mi kí ló ń ṣe kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni dárúkọ gbogbo àwọn àkúrò ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ló ṣàdúrà fún un fọ́gbọ́n mi ó dẹ̀ múra kó ṣe iṣẹ́ pé ní ìlú pé bí ọdún màá wo dádì ẹ̀ bá dẹ̀ máa ṣe wọlé báyìí kí ló dé kí ló dé kò ṣe hàn kò ṣe gbẹ́mí nìyí so ó jẹ́ ó jẹ́ ìyàlẹ́nu fún mi ṣùgbọ́n ọkọ mi dáadáa ni afẹ́ra ní kùlọ́kà ọkọ mi ó nífẹ̀ẹ́ mi náà dẹ̀ nífẹ̀ẹ́ àwọn nǹkan tí mo rí kọ́ lára wọn ni pé wọ́n ní sùúrù gan o èmi dẹ̀ máa bínú mi ìrínú gbọ̀rọ̀ sí tí n bá dẹ̀ ti ń bínú bàbá sọ pé kí n ní sùúrù wọ́n ní mo ti gbọ́ wọ́n ní kí n fa ọmọ yẹn sílẹ̀ n fi wọ́n sílẹ̀ wọ́n ní mo ti gbọ́ ti gbọ́ wọ́n dẹ̀ fi wọ́n sílẹ̀. ọ̀rọ̀ mi fáwọn ọmọ ní pé mo gba àwọn ọmọ ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ torí àkọ́bí mi ṣàkìràtù ọ̀ṣun mákindé ti lọ bá lasbo idris bobrisky gbogbo wọn náà tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ láàbọ̀ wọn sì lálẹ́ wọn bá mi tọ́jú ẹ̀. àdúrà mi ni pé kọ́lọ́n kó bá mi tẹ̀ sí máa tọ́jú mi kọ́lọ́n kó bá mi kẹ́ kó bá mi gbé kọ́lọ́n má fi ìyanu sàárẹ̀ ìjà. mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí ọkọ mi látòkè délẹ̀ wọ́n dúró tì mí àwọn aráalé ìyá mi náà bàbá mi gbogbo wọn wọ́n dúró tì mí bàbá mi dúpẹ́ lọ gbogbo àwọn àdúgbò wa léjìgbò gbogbo wọn pátá látòkè délẹ̀ wọ́n dúró tì mí bá mi dúpẹ́ lọ wọn ọlọ́run ní jẹ́ kí n fúnlé lẹ́yìn sọ fún mi. orúkọ mi ni Bíọ́dún Òkúnnẹ́yẹ àkọ́bí bàbá lọ́kùnrin irú ìwọ̀n orin wọn ni bàbá jẹ́ gọ́gọ́ sí tí èrò fi pọ̀ báyìí tí ó jẹ́ orin bàbá jẹ́ èèyàn tó kóyàn mọ́ra wọ́n dẹ̀ kó ẹbí mọ́ra gidi gan even gan níbi tó ti ń ṣiṣẹ́ everywhere ló mọ̀ so ó surprise èmi gan náà mi gan mi ò expect pé rògán lè pọ̀ tó yìí nílé ni tán ṣaláìsì tán wá ṣe jànásà wọn gẹ́gẹ́ bí àwọn Islam ti máa ń sọ so bàbá jẹ́ nǹkan tó jẹ́ tọ́pẹ́ bí mọ́ra wọ́n nífẹ̀ẹ́ bí wọn ò dẹ́kẹ́ wọn kẹ̀ fi jẹ́ kí ìjà wà láàárín àwọn èèyàn kán gbọ́ sí kán má pọ̀ tó kán má pò sí wọ́n bá àwọn méjèèjì sọ̀rọ̀ pé à irọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o bí nǹkan bá ń ṣẹlẹ̀ báyìí ṣẹ̀mí ń bíọ́ òun lògùn ọ̀rẹ́ gẹ́gẹ́ bọ́yẹ máa ń sọ because bó bá ṣẹ̀yàn tó o bá dáríji ẹni yẹn àbí tó o bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ń fibẹ̀ ń hùwà sí ó lè má jẹ́ pé nǹkan tí wọ́n rò báyẹn kọ́ ló ṣe rí so the reason why tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ẹbí kàkà kí kálukú máa ṣe máa ṣe ṣe tiẹ̀ lé ṣe tiẹ̀ mi tí bàbá bá gbọ́ bàbá máa pọ̀ tó máa pọ̀ sí wọ́n á bá wọn solve problem yẹn kílẹ̀ gangan kọ́ lára wọn àti pé irú ìrànlọ́wọ́ nǹkan tí mo kọ́kọ́ kọ́ lára bàbá òun ni sùúrù then tí èèyàn bá sọ̀rọ̀ fún bàbá bàbá òun tètè ń react sí because bàbá òun gbọ́jọ́ èsì ẹnìkan dá wọ́n bá bẹ̀rẹ̀ bá bá pé bàbá alágbájá sọ báwo ṣe báyìí ṣe báyìí kíníkan kíníkan kíníkan ok ṣé nǹkan tó sọ yìí ṣó lè sọ lójú ẹ̀ nǹkan tí bàbá máa bèrè lọ́wọ́ ẹni yẹn tẹ́ni abádẹ́ ní pé kíní ok wọ́n á pọ̀ tí wọ́n á pa àwọn méjì àwọn méjì á dẹ̀ dìjọ jókòó wọ́n á dẹ̀ jọ sọ nǹkan tó ń bí àwọn méjèèjì nu bàbá á dẹ̀ bá wọn parí ẹ̀ á dẹ̀ tán síbẹ̀ so àwọn nǹkan tí mo rí kọ́ lára bàbá nìyẹn bàbá jẹ́ nǹkan tó jẹ́ tó jó ní sùúrù tó jẹ́ kí tó jẹ́ kí n fẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ láàrin àwùjọ láì ṣaláì má dà sí. ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wá síbi bí àwọn tó wá láti Èkó àwọn ìmáàmù mọ́sùlùmí tó ti ń kírun dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí wọn náà níbí náà pé ńgbà tá a gbọ́ pé bàbá jáde láyé gbogbo wọn ni wọ́n dìde wọ́n dẹ̀ ṣojú tọ́tún sẹ́yìn mo rí lè appreciate ẹ̀ gan ọlọ́run á máa wà pẹ̀lú wọn ọlọ́run dè ní ṣe ilé lákùúfà ọlọ́run á jìnnà síra wọn. orúkọ mi ni òkúnnẹ́yà adébọlá ọmọ bíbí inú ìjẹ̀bú ìgbó ni mí àárọ̀ yìí la gbọ́ pé pop sí mi èmi àti wọ́n sì ríra lánàá wọ́n wá jókòó báyìí tì mí wọ́n ń wò mí mo mọ̀ pé bàbá ń dágbére fáyé ni ìgbà tí mo tún dìde tí mo fẹ́ jáde bàbá tún dúró tì mí a jọ ń wora wa báyìí so ìgbà tó máa dàárọ̀ yìí iná pè mí pé bàbá ti ṣaláìsí ó dùn mí gan tó ráàárọ̀ iná wọ́n rórì ọ̀fẹ́ ọlọ́run gbà àṣàbí àbí five thirty wọ́n sì lọ because ọ̀la ni birthday mom sí mi wọ́n lọ sí ara mom sí mi wọ́n ṣàdúrà fún màmá after tán ṣàdúrà tán wọ́n lọ sínú yàrá wọn wọ́n dẹ̀ fúnra wọn sùn òun dúpẹ́ fọlọ́run pé ọlọ́run fikú tó rọrùn ó fi pa wọ́n mọ́ abẹ́ ọlọ́run nínú oore ọ̀fẹ́ àánú ẹ̀ wíwá títán di ojúkọ kọ́lọ́run jẹ́ ó da ẹ̀yìn tán fi sílẹ̀ kọ́lọ́run bá má jẹ́ ó bàjẹ́ àsìkò tó wá lọ iná kọ́lọ́run má jẹ́ káwọn ọmọ kárí wàhálà ká má rí dààmú ìmọ̀ ọ̀tá èròǹgbọ̀ta lórí wa kó dasán kó dòfo kọ́lọ́run dẹ̀ bá mi dúró tì ìyá mi torí ìyá ni ìyá ni ìyá ni ìyá yẹn because ìgbà tí bàbá dàgbà bàbá máa ń sọ̀rọ̀ kan fún mi pé èmi mo súnmọ́ bàbá jù ní gbogbo ọmọ bàbá yes i'm very close to my dad wọ́n máa ń sọ nǹkan kan fún mi wọ́n máa ń tẹ̀mọ́ mi létí pé débọ́lá àgbáṣòro dà ìgbà tó di pé bàbá mi gbẹ́nu lé seventy five mo ẹ̀ṣẹ̀ ní òwe yorùbá yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa yé mi wọ́n á ná àgbáṣòro dà tí bá wo pop sí mi gbà mí báyìí ah, tán ọ̀bá rí mi débọ́lá ibo ló wà tí mo ah, in fact alihamdulilayi ọlọ́run kẹ́ bàbá yẹn torí kò fi wọ́n dààmú wa kò dẹ̀ fa náà dààmú wọn kò ṣe pé a wọn lọ sí hospital ni a ni at the end of the day bọ̀ ikú tó ọlọ́run tó ọbẹ̀ ọlọ́run ṣe pé bàbá yẹn sọ́dọ̀ kọ́lọ́n bá mi tẹ wọn sáfẹ́fẹ́ rere iwájú tán dojúkọ kọ́lọ́n jẹ́ kan dá àwa tán fi sílẹ̀ tajọ́ ọmọ náà kọ́lọ́n bá kó má kó àárín wa kó má dàrú inshallah obi kudratullah kọ́lọ́n bá wọlá ìyá tán ta rẹ̀ jáde sàárè ìyá sàárè wàhálà tó ń bẹnu sàárè kọ́lọ́n bá kó má kó má fi kan bàbá tó bí mi lọ́mọ ọlọ́lá haúlá wala quwwata illa billahi lil thank you. orúkọ tèmi ni ustaz abdulkareem ayọ̀dù bàbá wa misbaudin okunẹyẹ tó gbìyànjú sí bàbá saaki ó jẹ́ onígbìyànjú èèyàn nínú ẹ̀sìn ó sì jẹ́ ẹni tó kọ́ ẹbí mọ́ra kódà gan ní ó jẹ́ ní tí ó bá rí i pé àárín nǹkan méjì kẹ́kẹ́ ní òmàgúnrégé yóò wá bí ó ṣe tó ṣe ó sì fẹ́ràn ọmọdé ó fẹ́ràn àgbàlagbà tí ò bá sí nílé tó bá tíráfù lọ sẹ́kù gbogbo ará àdúgbò máa mọ̀ pé ẹni ò sí nílé látara wà dáadáa tó bá sì dé wọ́n máa mọ̀ pé èèyàn dáadáa wáyé bàbá náà náà bá kẹ́ wọn gẹ̀ wọ́n wọ́n náà bá sìnkú ní ìsinmi gbogbo tó fi sílẹ̀ pátá ọwọ́ bá jẹ́ ọlọ́mọdé ó kàn gbogbo ọmọ rẹ pátá wọ́n jẹ́ wọn rá padà sí ibú láláwọ́láwọ́lá àfọwọ́ lábílẹ̀ ayé. báwo lẹ́yìn ṣe jẹ́ sìn ọ̀sán. ẹ èmi jẹ́ àfáà tó rí ó ń gbé lórí ọ̀dọ̀ wọn jẹ́ ọ̀rẹ́ tèmi ṣùgbọ́n jẹ́ èmi jẹ́ ìmáàmù ládùúgbò fún bàbá wa bisimilahi ẹ̀yẹ la fi wá súnmọ́ra wa dáadáa tó yẹ pé twenty four seven inú ilé ń bíbá iná ni mo máa ń wà.